أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله تعظيما لشأنه والشكر له على توفيقه وامتنانه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم أهلا وسهلا بكم إلى هذا البرنامج العلمي نلقى أنفسنا فيه في مادة الفرائض وأرحب بهمتكم والاهتمام والاعتناء بالعلم سائل الله للجميع دوام التوفيق والسداد ọpẹ́ fún Allah ọba tí ó tún yọ̀ǹda ìpàdé wa lórí ètò wa tí a fi ń tọ́ ìmọ̀ èyí tí àwọn àlùfáà wa onímọ̀ tí wọ́n ti ti tẹ́lẹ̀ lórí bọ́ sẹ́yìn nínú ọ̀rọ̀ ọlọ́run àti ọ̀rọ̀ aṣíwájú ẹ̀dá anábìwá Muhammad àtàwọn àgbìyànjú eléyìí tí àwọn àlùfáà ẹ̀sìn tí wọ́n ti ṣe bọ́ sí ẹ̀yìn a fi àwọn tí ọlọ́run kádàrá kí á jèrè dáadáa látara wọn akúpòwe dáadáa tí gbogbo àwọn àlùfẹ́ẹ̀sìn ti tàná tó fi dórí àwọn sahabatul kiram ridwanullahi ta'ala alaihim akúpòwe ṣe àlùbáríkà tí wọ́n ti sẹ́lẹ̀ fún wa èyí tá a rí ìtẹ́wọ́gbà rẹ̀ látọ̀dọ̀ àwọn àlùfáà wa tọ́lọ́run ní kí a túmọ̀ kaba àbí fún gbogbo àwọn àlùfáà wa yìí ọba tí ó lò wọ́n fún ìtọ́sọ́nà wa nígbà tó lọ́run ti ṣe àwọn náà ní ẹni tí ó ma ọ̀nà tí wọ́n sì tún ẹ̀dẹ̀ tán sórí ọ̀nà àmà ọlọ́run mọ́sálá ìtẹ́wọ́ gba àwọn ìyànjú wọn tí wọ́n ṣe sí ojú ọ̀nà tọ́lọ́run gbogbo àwọn àlùfáà wa tí wọ́n tún sẹ́kù tí àwọn náà fi èyí tá à ń ṣe yìí fún wọn ní ìsinmi lábala fún gbogbo eléyìí náà ni wọn àbá máa jẹ́ àwọn náà láà máa jókòó lọ́rùn àti láàárọ̀ àti lọ́sàn-án àti lálẹ́ ọlọ́run wá ní kí àwọn tí ajọ́mọ wọn náà máa fèyí fún wọn nísìnyí díẹ̀díẹ̀ àbẹ́lọ́run fún gbogbo àwọn àlùfáà wa wọ̀nyí ó ti ṣe wọ́n ní àmì dáadáa fún ẹ̀sìn àti fún gbogbo mùsùlùmí tó ọ̀nà tọ̀ tí ń fi àlékún ìmánà èyí tó ti ṣe fún wọn ní ọ̀nà máa ọlọ́run túnbọ̀ bá ní máa ṣe àlékún ìtọ́sọ́nà wọn àbí ọlọ́run fún àyè àlùbáríkà tí a wà yìí inú léèsìn àbí ọlọ́run fún àwọn bàbá wa tí ọlọ́run jogún àyè náà fún mọ́sálásí tí a fi sọ́rúkọ bàbá wa àgbà ní ìlú ìwọ̀n bíbà yìí bàbá wa fọ̀dílà tó ṣe Idris Fazazi àbí ọlọ́run fún gbogbo àwọn bàbá wọ̀nyí àtàwọn tí wọ́n délé dè wọ́n ẹ̀san tí ó tóbi tí wọ́n san fún ẹni tó bá ṣe dáadáa ọlọ́run ní san fún wọn. ẹnì kọ̀ọ̀kan wa náà mú kí wa kú àfọkànsí láti jọ máa pàdé ní ààyè yìí rasulu karimu sallallahu alayhi wa sallam nínú tó fún wa ọláwọn èèyàn kan ò ní máa kó jọ fi baitin min buyutillah nínú ilé kan nínú ilé ọlọ́run ilé kan nínú ilé ọlọ́run náà làtọ̀ àyí tí wọ́n máa ká ayé alukur'an kò sí nǹkan kan tí à ń kọ́ nínú ma fara ìdùdú ayé alukur'an lọ ayé alukur'an lọ́yàn nàná ìmọ̀ ogún pínpín fún wa yatadarasunaha mudarasa náà ni ó débi gbogbo ohun tí ó so máa tààfin túmọ̀ òun tọ́lọ́n subhanahu wa ta'ala tó ti sì lálàyé fún wa àdéhùn tí ọlọ́run subhanahu wa ta'ala ṣe fún gbogbo ẹni tí ọba nírú àǹfààní sẹ́mi àtẹ̀yìn nìyí ọ̀sẹ̀ àdéhùn ìkẹ́ ọ̀sẹ̀ àdéhùn àánú rẹ̀ fún wa ọlọ́run mọ́sálá ìjẹ́ kọ́kárí ẹnì kọ̀ọ̀kan wa wa takrara wa lakum ahlan wa sahlan. wa marhaban bikum. tí a bá ń fi ọkàn bá ètò wa yìí lọ dáadáa a ti wà lórí síra wa matunu rahbiya eléyìí tí ó jẹ́ pé sísìn àti àgbékalẹ̀ tí àlùfáà wa ṣe láti inú alukoran kí mímọ ìmọ̀ yìí ó lè bá rọ̀ wá lọ́rùn òun ni a fẹ́ máa tẹ̀lé àti mú bí ilé sísín ọ̀rọ̀ tí a mọ̀ sí orin ìfẹ́ pé ní orin nítorí ẹni tí ó sì gbọ́ ó lè sọ wípé ebóni náà làwọn náà ń kà yóò wá lóde tí wọ́n fi lórí ọ̀dà oníyàtọ̀ síra wọn. kódà kéèyàn mú alukuraanu kọ́ máa lulu sí ó ti di haram ọba ti di alukuraanu ló ń ké ọba ń fi sí ó fi jìtá sí gbogbo orin tẹ ohun ṣẹtọ́nù ló kó tì bí kuraanu ṣe jọ̀rọ̀ ọlọ́run tó yẹn ó ti di haram fọ torí pé o ti fi tí ọ̀jẹ̀ o ti fi kún tí hasan wa àmọ́ àwọn òtúmọ̀ tí wọ́n bá sí fún wa kí n tí wọ́n sí jọba jẹ́ ntọ́ dáa ó ti dàtẹ́ wọ́n gba àwọn dáa ni nígbà tí òtún nílùú tí ò ní dandan nú wọ́n kọ̀ bí huhu kọ̀ bí kábọ̀ àwọn tí wọ́n sí jọ tí kò bá ti dáa nítumọ̀ yóò mú tumọ̀ ẹ̀sìn lọ ó ti di ti ọ̀dà òun tá a fà sí jọ bíbá yìí mọ́ ni òun náà làwọn gbéyàwó nínú ogún pínpín. قل أول ما نستفي علم قال بذكر حمد ربنا تعالى فالحمد لله على ما أنعم حمدا به يجلو عن القلب العمى ثم الصلاة بعد والسلام على نبي دينه الإسلام محمد خاتم رسل ربه وآله من بعده وصابه ونسأل الله لنا الإعانة فيما توخينا من الإبانة عن مذهب الإمام زيد الفرض إذ كان ذاك من أهم الغرض علم بأن العلم خير ما ما سعي فيه وأولى ما له العبد دعي وأن هذا العلم مخصوص بما قد شاء فيه عند كل العلماء بأنه أول علم يفقد في الأرض حتى لا يكاد يوجد وأن زيد خص لا محالة بما حباه خاتم الرسالة من قوله في فضله منبها أفردكم زيد ونائك بها فكان أولى باتباع سبعي لا سيما وقد نحاه الشافعي فهاك فيك القول عن إيجازي مبرأ أن وصمة الألغاز فهذه هي الأبيات àwọn ẹsẹ̀ ilé orin yìí ni a fẹ́ dúró mẹ́ ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ láti túmọ̀ rẹ̀ fún wa lọ pápá àwọn tó ṣáájú ti fi sọ pínpín nítorí ọ̀nà tá ọba kó sínú àjò náà ọlá títóbi Allah a ti mú un débi wà á nà zaidan a ti mú un débẹ̀ tá a fi sọ̀rọ̀ òkè ibi tá a dé ni. ọ̀dà akẹ́nìkan bá ní ka èyí tá a ti mú bẹ́ẹ̀ tààmú kẹ́yìn hmm. ahamil gharadi ó fẹ́ pélé orin mẹ́fà àbí méje mẹ́fà mẹ́fà láti mú alhamdulillah ah, ó yẹ ká rí ẹni tó lè bá ní kálí orin mẹ́fẹ̀ẹ̀fà yẹn láì wo ìwé ọ̀dà tí ọba ti sí ká mọ̀ níṣẹ́ nígbà bá parí ibi tá a fà ti fẹ́ kábọ́ síbi àtibábù ní mìíràn gbogbo ẹ̀ látòkè délẹ̀ òun ni a máa kà pẹ̀lú gan ọlọ́run kíkálukú wa ká ti ha sí orí àwa tí síra wa ti àti ní pẹ̀lú gan ọlọ́run fil jilsatil qadima. tíra yẹn ti máa tẹ̀wá ní ọwọ́ pẹ̀lú yọ̀ǹda ọlọ́run fún ẹni tí ó bára ni o. ṣáàlà a sọ̀rọ̀ nípa Zayd Imam Zayd bin Thabit radiyallahu ta'ala anhu ẹ má gbàgbé a sọ fún wa ní halqa. bulugu marami wa alqa hadith gbé nínú àdábù talabatil ilm ẹni tí ń gbogbo ìgbà tí wọ́n bá yálà bẹ́ẹ̀ wọ́n dákọ̀ Ọlọ́run subhanahu wa ta'ala akẹ́kọ̀ọ́ tó jẹ́ talibul ilm gbọdọ ní nǹkan tí ó fi ṣàfihàn pé ọbẹ̀ ẹlẹ́dàá àwọn ni wọ́n dárúkọ subhanahu wa ta'ala bóyá dákọ̀ Rasulu sallallahu wa sallam. tọ́líbù ilmi gbọ́dọ̀ ní ohun tí yóò fi ṣàfihàn wípé òjíṣẹ́ tọ́lọ́run rán sí òun òun ni wọ́n dákọ́ bẹ́ẹ̀ náà ni bàbá dákọ́ àwọn sọ̀hábà ridwanullahi ta'ala alaihim rìjálù laysu karrijal ẹnì kọ̀ọ̀kan wá lè máa wò wípé ẹlòmíì lè wọ́pẹ́ rìjál ọkùnrin jọ ọkùnrin lọ ọkùnrin jọ ojú kìíní lọ ojú ọkùnrin lọ. ọlọ́mọ ọmọ ṣe ọ̀sẹ̀ wọn lè sọ́ọ̀bà ti nàbí yìí ikhtarahumullahu lè sọ́ọ̀bà ti nàbí yìí ọlọ́run àwọn sàábé lẹ́sà láti pé kí wọ́n bá nàbí ti gbogbo wa ká tó wálé ayé ti wa kó tó dá gbogbo nǹkan tó ìsìnmọ̀ gbà tí kálukú wáyé kó sẹ́fì gbá tèmi àti gbà ayé ànábì nítorí pọ́bẹ ẹlẹ́dàá wa tó pẹ̀lú pé a lè gbé sẹ́yìn àwọn tí wọ́n lè gbé abarru hadhi li umma quluban abarru hadhi li umma quluban tí wọ́n bá lè yàn dá lọ́kàn jù láyé nínú àlèwúmọ̀ yìí àwọn sàhábà náà dá jù lọ́kàn abarru hadhi li umma quluban ọlọ́run máa ma sà lẹ́sà ni wọ́n yẹ sẹ́ni tá dákọ̀ wọn sẹ́yìn ọkàn máa wò nígbà tí wọ́n kàn dákọ̀ ẹnìkan ládùúgbò wọn. رجال ليسوا كالرجال ليسوا كالرجال nítorí náà alfa wa zaidu bunu sabi radiyallahu ta'ala anhu eléyìí tí a ti sọ díẹ̀ nípa ìtàn wọn fún wa a sọ fún wa pé nínú kúlíà wọn wọn a máa pè wọn ní abu abu abu sa'id nínú kúlíà wọn míì wọn a tún máa pè wọn ní abu abdulrahman sàmàpé ńgbà tí yorùbá bímọ ẹyọ kan tọmọ pé méjì tó pé mẹ́ta ẹlòmíì lè mú kan bẹ kọ máa fi pè yàn ẹlòmíì tún lè mú míì tí ó fi máa pè yàn wọ́n pe àfáwà yìí bàbá wa zayn a lè sọ̀rọ̀ fàrọ́ì wọ́n mọ̀ sọ̀rọ̀ zayn bọ́nù sábì ní ti torí ipò zaidu bọ́nù sábì eléyìí sí àwọn àlùfáà àgbà ẹ̀sìn wọ́n gbà wípé ọgbà wájú ọgbà wájú láàrin àwọn àtọ̀hábà nípa àmọ́ ogún pínpín gẹ́gẹ́ bá ti sọ ọbọ̀ sẹ́yìn ọgbà wájú òun lẹni tí ó mọ̀ nípa ìmọ̀ ogún pínpín jù nínú àwọn sọ̀hábà kí ìyọ́nú ọlọ́run subhanahu wa ta'ala kí ó máa bá gbogbo wọn gbé a sì sọ ìgbà tí wọ́n bí nígbà tó kú òní ayé mo sọ fún wa níwọ̀nba àsìkò díẹ̀ wípé àwọn mísà kan wà fókò ẹ̀ tí a bá bọ́ sínú ìmọ̀ hisab ẹ̀dẹ̀mọ̀ pé tá a bá ń sọ̀rọ̀ fara yìí kò síbẹ̀ yìí ó ṣe sọ̀rọ̀ ogún pínpín tí ò ní pa àṣírò orí gbogbo ohun tá a fẹ́ máa pín lórí ìṣirò ni níṣirò yẹn ọ̀bá dúró dáadáa yóò dogun rú kò ní rí ogún kò ní rí pin dáadáa àlùfáà wa zayd tá bá wo za nínú abujadi hawazi za tó jẹ́ bẹ̀rẹ̀ kọ zaidu kí ni nọ́mbà yẹn jẹ́ abujadi hawazi seven ni méje ni. bọ́ọ̀bá kọjá ní ádàbí sẹ́fún láṣìírò ẹ̀ sí nínú kàáràfin nínú sáà mọ́sùgbà òkè ṣe ìsáàbù tí wọ́n fi ń wo kádàrá o tí mò ń wí o lóòrò rẹ̀ ti gbọ́ ní ìsìnkú àwọn náà wọ́n ti wọ́n sáàbì wọ́n ti mọ̀ tó ti pé sẹ́fún méje ló mú ìsáàbì ti tiro just arithmetic là ń sọ̀rọ̀ ẹ o kì í ṣe ìsáàfẹ́ fi wo kádàrá èèyàn o. gbogbo ẹni tí bá ń ṣe léyìn kèfèrí ní kèfèrí ní máa ń jókòó tí ọbọ ohun tí ó ṣẹlẹ̀ sí ọlọ́la mùsùlùmí kò ń jókòó rú ẹ̀ nítorí ọmọ wò bóyá omi ni bóyá epo ni bóyá àtẹwọ́ rẹ lọ́gbé káwájú tó wò tàbí kan lọ́kàn wò báyìí mùsùlùmí ò ń ṣe ò ń ṣe sọ ń bíbá yìí tá a bá wo zayin nínú ìṣirò èje ló mú à ń fi wó kọ àlùfáà wa zayin bónú sábì èje ló mú nínú ìṣirò bàbá sì wo ìtí ń jẹ́ òṣùlù masáyì àwọn tá a máa gbé mọ́sí àlàkà tá a fi mọ iye tá a pin sí tá a bá débẹ̀ méje ni níjọ́ míì ìpín ogún lè wá kọjá kórí èjìlá gbélé táàfin mọ bá ṣe pín ìgbà míì ó lè wá kọjá kórí ẹ̀ka òun lágbélé táàfin mọ bá ṣe pín ìgbà míì ó lè wá kọjá kórí ẹ̀rin òun lágbèéká táàfin mọ bá ṣe pín ìgbà míì ó lè wá kọjá kórí ẹ̀fà òun lágbèéká táàfin mọ bá ṣe pín ìgbà míì ó lè wá kọjá kórí ẹ̀jọ òun lágbèéká táàfin mọ bá ṣe pín ìgbà míì ó lè wá kọjá kó rí èjìlá òun lágbè ká nàkódì mẹ́fà láàfin bàbá àti pín ìgbà míì ó lè wá kọjá kó rí ẹ̀rìnlélógún twenty four òun lágbè ká gbogbo eléyẹn ní ń pè ní usulul masail àwọn àwọn ìpìlẹ̀ tá a máa ń gbé ètò ogún sí méje ni kò pé mẹ́jọ wọ́n ló fi ó fi jọ́lá fún Zaid bunu Sabit torí zá nínú bẹ̀rù oko ẹ̀ náà méje ní jẹ́ ìpìlẹ̀ tá a gbé ogún lé orí mélòó ni two three four six eight twelve twenty four ọjọ́ mélòó ọjọ́ méje ìyẹn tí nǹkan míì tá a máa ń pè ní aolu tí ọba ti wọ ọgbẹ lápadà sọ níwájú aolu ti wọ tí ó lé ní nínú ìṣirò inú nọmba náà ni àwòlù ọwọ́ kò ní mú nọ́mbà wá lákìta bí ọba lé ju níta wí lọ àjẹpẹ́ olùwọ six àjẹpẹ́ olùwọ twelve àjẹpẹ́ olùwọ twenty four èyí tí àwòlù lè wọ̀ lé nínú méjèèje meta náà ni six twelve àti twenty olótúlélé àdìpé mẹ́tẹ̀ẹ̀ta náà nínú méje tá a kà náà la tún ti rí i ìsán gbogbo òpìlẹ̀ tá a máa ń gbé ogún lé lórí méje ni mélòó la pé tá a bá wo àwọn tí wọ́n máa ń jẹ ogún ní ìdáwà láwọn nìkan tá a bá mú wọn lọ́kọ̀ọ̀kan tí wọ́n máa ń jẹ pardu tí wọ́n máa ń jẹ alfurudul muqaddara fi kitabillah àwọn òdìwọ̀n ogún tá a ti pè gbogbo ẹ̀ kalẹ̀ nínú alukur'an tá a kà sáájú àwọn tí wọ́n máa ń jẹ́ ọ̀pọ̀gbọ́ wọn dúlù wọn obìnrin ni kí ni mo pè wọ́n obìnrin ni ẹni tó ń tó lọ ṣàyọjú náà bá wọn. òun ní ọkọ àti akúlẹ̀wòm àwọn náà ṣàyọjú náà lọ bá wọn tàbá wa fẹ́ gbogbo wọn wá lọkọọkan. lọ́kọ̀ọ̀kan ìran ẹni tí máa ń jẹ ogún al-furudul muqaddara tá a ti pè gbogbo ẹnu al mélòó ni méje ọkọ àti kíni àtìyàwó wọ́n wọ́n jẹ́ méjì al'um ìyá wọ́n jẹ́ mélòó ìgbọ́ wọ́n jẹ́ mẹ́ta wàlìjàjàtàl àlìjàjàtàl jádù àti jádà wọ́n di mélòó ọkọ̀ àtìyá ìyàwó bàbá àgbà ìyá àgbà wọ́n di mẹ́rin wọ́n di mẹ́rin bẹ́ẹ̀ náà ni ummu wọ́n di mélòó wọ́n di márùn-ún wàládù lè um wàládù àlè um àwọn náà méjì ni akùn lè wà ókùn lè wọ́n jẹ́ mélòó wọ́n jẹ́ méje. bàbá tún lè síwájú tá a bá wà tó jẹ́ méje méje nu fàrọ̀ ìdùbá yẹn á rí àwọn tí wọ́n máa ń jẹ ìdá mẹ́fà ogún ìdá mẹ́fà tá a bá ní adá ogún sọ́nà mẹ́fà ìrèyàn mélòó ni máa jẹ́ ìrèyàn méje ni ìrèyàn mélòó méje àlà bàbá umu ìyá máa jẹ ìdá mẹ́fà ogún jádù bàbá àgbà máa jẹ́ ìyá àgbà náà òun náà máa ń jẹ́ ó di mẹ́rin bíntùlì ebè òun náà máa jẹ́ ó di mélòó ó di márùn-ún wàládù ọmọ tó jẹ́ pé ìyálọ́dọ̀ wọn àti òkú pọ̀ ìyá ó di mélòó ó ni òkú lè àbí òkú lè àbí ọmọ ìyá tó jẹ́ pé bàbá ọlọ́dà òkú pọ̀ má tí wọ́n fi jọ tó fi lẹ́tọ̀ọ́ àti jogún ẹ̀. mi fẹ́ ká lọ́pọ̀ níbẹ̀ yẹn nítorí sáàmà rí sáàmà tá a bá fi wọn ó kọ zeeg zeeg ọ̀pọ̀ bá a bá fẹ́ mu ní zaa nìkan tá a mú zaa àti yá mélòó la pé zaa seven ìyá ńkọ́ ten tá a bá ṣe jámù ẹ̀ tá a rò papọ̀ kí ló jẹ́ seventeen seventeen yẹn tó o bá padà lọ wò ó ádàdú gbogbo ẹni tí ń jogún lọ́kùnrin àtobìnrin nìyẹn tá a bá kó wọn pọ̀ lọ́kùnrin ẹni tí ń jogún lọ́kùnrin mẹ́wàá ni wọ́n wàlúwárì sún nàmínà rìjálì àṣàrà tí a fà wàrà bíyàwí mẹ́wàá ni. tá a bá lọ wẹni tí máa jogún ní obìnrin méje ní a wàlúwárì sáàtù mìíràn ní sáà ìsábà làmúyòtò ọ̀nsà àgbẹ̀rà ọ̀nà sára tí a fa onírò àbíyà tọ̀tọ̀ káfí méje mọ́ mẹ́wàá ọjọ́ kí ni káfí zayn káfí sàyìn mọ́ yá kílò náà jẹ́ ọjọ́ seventeen ọjọ́ seventeen ọ̀pọ̀ nǹkan pọ̀ sí àwọn. àfọ onífàrọ́ yìí tí wọ́n wá lẹ́gbẹ̀ẹ́ ọ̀dọ̀ àfàwà rahabiya ẹ jẹ́ ká parí orin tí ọ wà ní bíbá yìí torí ká tó bọ́ bí báàbù lè mìíràn ọ̀rọ̀ kan bẹ tí wọ́n sọ tí àfàwà rahabiya tí ò gbé wá ń bíbá yìí tí a kọ́ gbọ́dọ̀ ká tó bọ́ síbi àwọn májẹ̀mú àwọn àdí táwọn èèyàn fi máa jẹ ogún àlùfáà wa ó ní ìlìmá bẹ annàlè ìlìmá khairu máa tóri fi ìwà àwòlá máa làwòlẹ̀ àbúdúdú rí wà àwòlá máa làwòlẹ̀ وأن هذا العلم مخصوص بما قد شاء فيه عند كل العلماء بأنه أول علم يفقد في الأرض أتى لا يكاد يوجد وأن زيد خص لا محالا بمحبه خاتم الرسالة من قوله في فضله منبها أفردكم زيد ونائك بها فكان أولى باتباع سابي لا سيما وقد نحاه شافي فهاك فيه القول أن إيجازي مبارا عن وسمات الغازي مبارا الفوا onu wa anna oni ilima orikala ọma pebi anna le ilima ima ogun pinpin khairu ma sui fihi ohun lulu ri ninu gbogbo ma ti eyan ma kari mima re wa aula ma la wula abudu dui tí wọn bá sì la pe èèyàn lọ síbi pé lọ ọmọ nǹkan kan o òun lọ ga jù. nínú màtá pé èèyàn pé kọ́ lọ́ọ́ mà. wà á nà ha dọ̀lẹ̀ ilmà àlùfáà ni mo ogún pínpín yìí màtúùsùn bí máa kọ̀dùṣà àfihì ìdàkúnlélẹ̀ ọ̀làmà ọ̀làwọn ẹ̀sà ọla ẹ̀sà yẹ̀nẹ̀bí máa na àhàmìyà ọ̀làwọn pàtàkì nítorí pàtàkì ń bẹ àti níbẹ̀rẹ̀ ètò wa. eléyìí tó jẹ́ pé àwọn onímọ̀ wọ́n ti sọ nípa rẹ̀ nínú ẹni pé bí anáwó awọlù ilmi yukọ ìmọ̀ yìí òun là kọ́kọ́ ìmọ̀ tá a wá sí láyé táwọn èèyàn ò ní màmá lórílẹ̀ ìlà abdi àtàlà yàkádù yóò jà tí ó fi di nta àti ẹ̀mí rímá lórílẹ̀ ayé wà á nà zaida kó sọ́la màhálà alfa wa zaidu bunu sábì ọlọ́run ní kí wọ́n jẹ́ ní ẹ̀sà nípa àmà yìí tí ó sí ìyàn ń bẹ̀ bima habahu hatimu ar-risala pẹ̀lú tí ọlọ́run ní kí ẹni tá a fi iṣẹ́ ìkẹyìn tí a fi rán tí gbogbo ayé tọ́sọ. So, nípa àfọwọ́ zaidu bùnú sábì min kawlihi fi fadlihi munabiha anabi sawaji nípa ọlá tí ń bẹ fún zayd nípa ìmọ̀ ogún pínpín ó ní afradukum zaydun ẹni tó mọ̀ mọ̀ ogún pínpín jù nínú yín òun ni zaydu wa nahika wànàhíkà bìhà àyè àtìbùkà bìhà ó ti ọ ní gbogbo nǹkan àtìbùkà bìhà ó ti ṣe kí ni o ó ti tó ọ. kàkàna àwùlà bí tìbá ìtàbíì láàtìyàmà wàkọ̀dínà hàhù ṣàfihì. èyí tá a sọ yìí lọ́gájù nínú tẹ̀lé àwọn tí wọ́n tẹ̀lé àwọn sọ̀hábà pàápàá jùlọ. nàháwù ojú ọ̀nà yìí ni ìmáàmù ṣáfì yìí olófilélẹ̀ fún wa yẹn ni pé ó mú àpèjúwe rẹ̀ wá ojú ọ̀nà yìí ló mú àpèjúwe rẹ̀ wá fún wa fàhákà fíhì lẹ́kọ́ọ̀lù àni ìjáàzì a máa sọ̀rọ̀ nípa ogún pínpín ní ìjáàzì ní péréte péréte mubara an wákìmàtì àlìdáàzì jámù lugos òní alghaz jamu kini lughuz lughuzun lughuzani alghaz ohun tí wọ́n máa ń pè bẹ́ẹ̀ òun ni dábàá ní lùgùsù ní nǹkan bí máa na àlàáìbò lè mọ́kàtàfì àlàáìbò àlèmọ́kàtàfì àléébù tó fara pamọ́ téyìn ò òun ni wọ́n ń pè ní lùgùsù jámù rẹ̀ ní kíni òun náà ni alghaz yẹn ni wípé àfẹ́ kí ọ̀rọ̀ yẹn kó jágùn nítorí pé tí ọ̀rọ̀ bá ti ń pọ̀ àléébù rẹ̀ ó máa hàn ṣùgbọ́n tọ́rọ̀ bá máa ń wọ̀n ìwọ̀nba ní kíni òun làléébù rẹ̀ òun yọ ọ̀ma pẹ̀tọ́ bá ti pọ̀ àwọn àléébù tó farapamọ́ àwọn èèyàn padà máa ń rí nígbà tó bá ti ṣe kíni òun ló fi ní mubarra an awasumatili alghaz láti lè yọ kódà kó níbi àwọn àléébù tó ṣe kíni tó fi ọ̀rọ̀ pamọ́ ibi tá a dó sí yìí inṣàlá fìdárs alqadim gbogbo wa kà á lẹ́yìn tá a bá ti ka eléyìí tí a fi wọlé a pè wá lọ́kọ̀ọ̀kan ọlọ́run ọjà kárí ẹ̀bùn tá a fún ẹni tí ọba rí bóyá yẹn sọmọ tó máa pọ̀ ká dáadáa ó ní fi wá àpè fáànù alukóránù àpọ̀rọ̀ ọlọ́ni tọ́ba ti fi wá tó fi pè fá ọ̀ mánú ẹ ọ̀ kádà ọ̀ lẹ́bùn hmm. sọ pé èyí ò ló kéré jù ọ̀ ní fi wá àpè fá ọ̀ a lè máa gbọ́ gba díẹ̀díẹ̀ nú orin ṣùgbọ́n náà alukóránù àti tọwọ́ gba tọ́ba ti fi wá àpè fá ó jókòó ni kódà ní kí ọ. lọ́rọ̀ kó ti yé èyí tó kù tí a fẹ́ kó síbẹ̀ nínú ètò ogún pínpín òun ni alḥukuku lè mùtà àlékọ̀tún bí tẹ̀ríkà alḥukuku alìmùtà àlékọ̀tún bí tẹ̀ríkà òun làwọn ìwọ̀ tó dìrọ̀ mọ́ tí òkú fi ayé òkú tó kú ká tó lè pé ààbọ̀ sínú dúkìá ẹ̀ afẹ́ máa pín àdìó wàá mú agbádá o àdìgún wàá mú ṣòkòtò àrẹ̀mú wàá mú fìlà ká tó máa tẹ̀yẹ́ àkọ́kọ́ sẹ́tà àkọ́kọ́ ṣe àwọn wọ̀kán dìrọ̀ mọ́kínni ó dìrọ̀ ọmọ tó kù yẹn sílẹ̀ tá a gbọ́dọ̀ kọ́kọ́ yanjú eléyàn làwọn àlùfáà ẹ̀sìn pè ní àlùfùkúkú àlùmùtà àlékọ́tù bìtẹ́ríkà àwọn náà dáwí ayé alukuraanu gbé wa nínú àwọn òfúfú yìí olè alukuraanu tẹnu máa fún wa ká má bàa gbàgbé ká tó kógun sa ká tó máa pín agbọ́dọ̀ yọ òróǹro kúrò lára ẹran ṣàgbétẹ̀yìn bá pẹ́ ẹran kó tó lè rí jẹ tọ́ba didi wọ́n máa sọ fẹ́ tí bá ń kó pé máa wò róńro torí tó bá ti kọ lu òróǹro mẹ́ran ẹran wò ní sẹ́kínì kà á sé jẹ bẹ́ẹ̀ náà ni àwọn hukukul muta'alliqatu bitẹ́rìkà àwọn wọ̀kẹ́ ń bẹ tá a gbọ́dọ̀ yọ kúrò nínú o dúkìá tó kù fi sáyé bitẹ́rìkà tẹ́rìkà ni má àlàfàwù àlùmùwárí bàdáwù ní wàràfàtì. ohun tí ẹni tó kú fi ilẹ̀ fáwọn tí ó jogún ẹ̀ kò tí ó lè jẹ́ ó lè jẹ́ ó lè jẹ́ dúkìá ó lè jẹ́ nta lè kà ó lè jẹ́ tí ó kà gbogbo tó ti jẹ́ nǹkan ni òkú òun la gbọ́dọ̀ pín kò sí nǹkan tí ń bẹ ẹnu tó kù máa fi ilẹ̀ láyé tí ò pín ìbẹ̀rẹ̀ ìjàmbá oníkápẹ́ òun lẹ̀ àwọn ẹlẹ́wọ̀n lè pín kí ló lẹ́lẹ́yìn ńgbà báyà á máa lò ibi wọ́n fẹ́ yẹra wọn jẹ́nu ẹni tó ti mọ̀ pé lé gbé ń tòun ọwọ́ náà fi òdìdí pálọ̀ lẹ̀ ẹ̀rọ báwọn tí wọ́n bá ń wálé tí wọ́n bá ń wálé wọ́n rí bí máa dé sí ìwọ wà lẹ́kọ́ ìbẹ̀rẹ̀ ìyẹn jẹ́ ni ẹ sì padà jọ fẹ́ràn ara yín nígbà ọ̀báyá lẹ́ẹ̀mọ̀ wò wípé nígbà tá a wá lẹ́jọ́ àdìgún lọ́mọ̀ sun sitirúùmù lólobó bẹ́ẹ̀ ìwàlẹ́ ọba wálé èmi nífàlejò bẹ́ẹ̀ ìjà bẹ̀rẹ̀ nù nígbà ẹ ti kọ̀yìn sí tọ́lọ́n subhanahu wa ta'ala tó gbé kalẹ̀ bẹ́ẹ̀ yìí bá lẹ́yìn ń fìfẹ́ sí ẹ̀rọ̀nú àwọn ọmọ tí ó dé lẹ́yìn ká mọ̀ dù tí wọ́n padà rí iṣẹ́ ṣe yẹn wípé kò bófin kíni kò bófin ọlọ́mu wọ́n yọ ẹ̀bí léyìn lọ níwájú ọlọ́run ẹ̀yin sì lè ti lọ wájú ọlọ́run ẹ̀bí tí wọ́n bá yọ léyìn lọ́run ó ṣe é ṣe ká ẹgẹ́jọ rẹ̀ nítorí wípé ẹ mà ẹ kàn wò wípé ẹ fẹ́ fi fẹ́ ẹ fẹ́ fi borí òfin ọlọ́run subhanahu wa ta'ala. kò sífẹ̀ẹ́ kankan láyé tó lè borí ntọ́lọ́n subhanahu wata ta'ala tó gbé kalẹ̀ fún wa kò sífẹ̀ẹ́ ọ̀hún lórí ìfẹ́ òlọ́lọ́n fi pé ogún nítorí ká má jà nítorí ká má kí wàá lọ́wọ́ lẹ́yìn òkú olóbi ogún kalẹ̀ kò tó tó lé yẹn ọlọ́wọ́n ọba lọ́ba tó dá wa ọdẹ ẹ̀dá orílẹ̀ yìí ẹ̀wọ̀n tó wí níjọ́ kìnìún àná nígbà táwọn ń sọ ọ̀yà sèkù dùnà ọ̀fẹ́ dákúrílẹ̀ yé àwọn tí wọ́n máa balẹ̀ jẹ́ ó bẹ̀ pé ìpìlẹ̀ tọ́lọ́hún fi gbélé ayé kalẹ̀ ọlọ́wọ́ gbélé rí ìbàjẹ́ máa kalẹ̀ tó hádà bá a fìlà gbogbo orílẹ̀ ayé tó dá kọ̀dá fún bàjẹ́ gbogbo ló fi jẹ́ kó gbogbo òfin tó ṣe pátá ọwọ́ adáàbò bomi yẹn ni nítorí kórílẹ̀ ayé ọmọ bàbàjẹ́ kíjà ọmọ ṣẹlẹ̀ kọ́mọ́dé wípé a máa wa a bara wa jà torí náà gbogbo tó kù bá fi sáyé pátá olóṣèpín kò sí tí ò ṣépín bẹ kódà òfin lórí ilé kódà kọ́mọ́dé ju yàrá ẹyọ kan lọ ó ṣépín kọmọ ó sì jogún ó ntọ́ba kunu yàrá ẹyọ kan ní ọmọ tí bá àwọn ogo ò lè gbàdà máa gbélé káwọn òfin rẹ́ǹtì wọ́n bá fi rẹ́ǹtì tó bá ń jówó ọba pinnu ẹ̀ oníyọ́ máa jẹ́ tiẹ̀ àkọ́kọ́ jẹ́ wọ́n mọ̀ pé yẹ ẹ̀yin tẹ́ ẹ ní yàrá tí wọ́n bá wá fẹ́ fi rẹ́ǹtì bá bi ṣẹ́ríkà ọwọ́ àánú ṣẹ̀rí àsìlám bí ọ̀jẹ́ létà àjogún èmi mi àlejò sikada kọ mọ owó sọdọ ẹ tọpọ rẹ mú tèmi wá torí ti fi ṣe bísínẹsì kò sí ìwọ mẹnu sẹrí à mo rí pé tèmi ò tó ṣe bísínẹsì ọkọ lọwọ ebe nu kọ máa yọ èlé tèmi five thousand mo bá rí filẹ tó o sì gbé five million lẹ bísínẹsì five thousand òní ọmọ fún mi kò lè jọ kí n láì fi ṣe business èyí kà nasara ni ṣẹ́ríkà nìyẹn bọ́bá jóun ló tún mọ business ṣe bàbá jọ gbówó kà ọlọ́run alhamdulilayi ọkẹ kọ́làlá àjọ kẹgbẹ́nu kọ́làlá kọ́là rọ̀ṣùn òun tún mọ ó tún mọ̀ ọ̀nà business èmi ọ̀mọ̀ ju kọ́làlá kọ́là rọ̀ṣùn lọ ìgbẹ́fún ẹsẹ̀ business àwọn pé wọ́n lo ní tó o tún lówó ń bóyá mẹ́ta láàpin òsì owó ọpọlọ ayé owó owó kálukú tó ní lórí rẹ̀ ṣẹ̀rí àníyẹ́ bẹ́ẹ̀ náà ni ó lè wọnú rẹ̀ ṣúfà náà lè wọ kan yàrá kan lọ́wọ́ àwọn òpin kan ṣe olóhùn ta ṣé pé dá yàrá gbogbo ó lè jẹ ni tí ó jẹ́ kèfèrí ni ó fún ó lè dá wàhálà alẹ fún ẹni tó ní yàrá kejì ṣẹ̀rí ó tún dá sí bẹ̀rù kó o tó kéde lọ ta àlìjáàrò àhàkù bìṣọ́fọ̀ àtijàre yàrá tọjọ kan wà àti ẹni ìtọ́ fẹ ta ẹni tẹ́ ẹjọ pín fún tó ní lọ́kọ́kọ́ ní hàkù sí òun ni ọkọ́kọ́ sọ fún pé sọ́ọ̀rì yàrá yàrá kan mọ́ tiẹ̀ torí ti tèmi yìí èmi ò ní tí fi ṣe èmi fẹ́ ta nínú sẹ̀ríà òun lọ́kọ́ lẹ́tọ̀ọ́ kọ́ra kó tó kankan tó fi announcement síta pé yàrá kan bẹ́ẹ̀ nu ilé kan o ló fi jẹ́ pé ọ̀rọ̀ ogún ọ̀rọ̀ fíkì ni ọ̀rọ̀ fíkì ni àwọn tó sì tún dìrọ̀ ọmọ nínú àwọn àbùwábù míì ọ̀pọ̀ nínú àwọn ojúpọ̀nà míì tọ́jẹ́ pé ńgbà bá fẹ́ máa pín àlọ́ máa yá àlọ́ máa yá lò nínú àwọn báàbù míì láti lè fi gbé pínpín yẹn tí yóò fi lè ṣe kíni tí yóò fi lè rọrùn tí pínpín yẹn tí yóò fi dáa ká tó wá sọ wípé a fẹ́ pín ogún nínú sẹ̀ríà Islam a sọ wípé àwọn kẹ̀kẹ́ ń bẹ tá a pè ní al-huququ al bí at gbogbo àwọn àlùfẹ́ẹ̀sì ìtẹnu wọn kò lé lórí púpọ̀ jù márùn-ún ni. mélòó mo pè é ṣùgbọ́n àwọn míì dúró lórí lórí mẹ́rin àwọn dúró lórí mélòó mẹ́rin wọ́n ni èyí tí wọ́n yọ ọ́ lẹ̀ ń bẹ̀ ni mọ́nà tó gbogbo ohun tó dìrọ̀ owó tá a ná tá a fi gbé káàfi sí òkú àwọn tí wọ́n lọ gbé sàárè alọ rẹǹtì àwọn tí wọ́n bá ní gbẹ́lẹ̀ ni wọ́n sì láwọn ó gbowó ṣe mọ̀ pé lásìkò gan nísìnyí níjọ́ la bàbá wa máa ń rí àná fi gbẹ́lẹ̀ níjọ́ ohun tí wọ́n mọ̀ kọ́ ọmọ wọn fẹ́ fẹ́ yàwó tó sì fẹ́ ni tí ń fẹ́ tí wọ́n mà ní ìsìn ọmọ tó jẹ́ pé òun ní dá lọ́kọ lórí Facebook sọ́dá lọ́kọ ní orí whatsapp àbí tó ní bàbá rẹ̀ ọ̀la náà ìmọ̀ ló ti lánàá níjọ́ bàbá bá kú tọ́ba ní ọlọ́gbẹ́rẹ̀ yóò pèsè sórí rẹ̀ sí nǹkan ọ́ bàbá wo mo mọ̀ sí mo fi ó kú tọ́ ní kò sí ìmọ̀ ní lọ́wọ́ rí àná kan fi níjọ́ lẹ́yìn bàbá tí èèyàn bá wá fowó gbẹ́lẹ̀ yẹn àwọn àgbẹ̀ ẹ̀sìn gbà wípé inú dúkìá tó kù sí ayé yẹn òun láti lọ yọ láti yanjú ẹ̀ ṣùgbọ́n nínú àwọn àgbẹ̀ ẹ̀sìn tí wọ́n gbà pé rárá wọ́n ní ká má yọ ń bẹ̀ àwọn gbà wípé àwọn tó súnmọ́kù tí wọ́n súnmọ́ òkú àwọn ni kí wọ́n ṣe é àwọn ni kí wọ́n mọ̀ bí wọ́n ó ṣe rí aṣọ àwọn ni kí wọ́n sanwó agbẹ́lẹ̀ àwọn ni wọ́n gbà pé kí wọ́n ṣe wọ́n ní tí ọ̀bá ya níbẹ̀ àwọn gbà wípé káàbá wa rẹ̀ tí ó ṣe wọ́n ní mi bẹ́ ìtumọ̀ àlè mùsùlùmí inú ilé owó àmùsùlùmí ní kátìlọ́mù òun làwọn òfin gbà wípé ó wà nínú ẹ̀tọ́ tó dìrọ̀ mọ́ tó kù fi síkíni tó fi sáyé àwọn gbà wípé àwọn alásùnmọ́ ni kí wọ́n ti kí ni kí wọ́n yanjú ẹ̀ tàbí ká lọ sínú ilé owó àwọn mùsùlùmí ká lọ yanjú ẹ̀ mẹ́. èyí àwọn tí wọ́n bá gbà wípé àwọn ọwọ̀ tó dìrọ̀ mọ́ tó kù sí ayé ọjọ́ mélòó lọ́dọ̀ tí wọ́n mẹ́rin kí ni ayọ̀ ọ̀lẹ̀ mọ̀ òun náà tó àtẹ̀jẹ̀ wọ́n ní òsínlá rẹ̀ àwọn míì gbà wípé àwọn ọwọ̀ tó dìrọ̀ mọ́ tó kù sí ayé tá a gbọ́dọ̀ fi tá a gbọ́dọ̀ yanjú ẹ̀ lọ́dọ̀ táwọn wọn ni mẹ́fà ni kì í ṣe mélòó kì í ṣe márùn-ún àwọn eléyìí àwọn sọ́sọ́ àwọn ṣíà ìmàmíyà àwọn ni wọ́n sọ ọ́nù fíkùn tiwọn ṣíà kí ni àfáwọn ṣíà wọn ní bùtùn wọn láwọn bùtùn tọ́pọ̀ ìmàmíyà fatimiya zèdíyà gbogbo wọn náà ọ̀ndà kí ni wọ́n wà ọ̀ndà ṣíà ni àwọn ṣíà ìmọ̀míyà torí tá a bá dákọ̀ ṣíà ọgbọ́dọ̀ jà mọ̀ èyí tí bá ń ṣe nínú wọn torí onírànràn ni òun ni ṣíà àwọn ṣíà ìmọ̀míyà gbà wípé mẹ́fà ni al-huququ al-muta'alliqa bi-tarka kí làwọn fi kún wọn ń pè kíní kan ní ṣíbùwà lọ́dọ̀ tiwọn al-hibwa al-hibwa lọ́dọ̀ tiwọn. òun ni wọ́n fi ṣe ẹlẹ́kẹfà kí ni wọ́n ń pè ní ṣubú àlọ́dọ̀ àwọn ṣíà àlìmàmíyà tọ́ra gbọ́dọ̀ lọ́bẹ̀ nítorí pé àwọn náà dá ní síkìú tiwọn tí wọ́n rọ torí nǹkan yẹ kí wọ́n gbàgbọ́ wọn ò gbàgbọ́ nígbà àgbàgbọ́ èèyàn bá ti yẹ kúrò níbi wípé àròsúlù gan ni òjíṣẹ́ sẹ́wọ̀n pé tó gba tó ṣe kọjá ọ̀rọ̀ ó ti kọjá kéèyàn sọ̀rọ̀ mẹ́yà bá tó ń sọ̀rọ̀ tí ń fẹ́ nípa wọn nígbà tí wọ́n fi dá wa ti èyí tá à fún ànábì kò mùsùlùmí ká sọ̀rọ̀ wọn mọ́ kódà tá a bá tún sọ gàárì mùsùlùmí tí máa wò pé níbo làwọn létí ni ẹ máa oorun nítorí ni àwọn ní wala wọn la iṣẹ́ ń pè ní lọ́dọ̀ wọn àwọn kankan ni tí wọ́n gbà pé a gbọ́dọ̀ nínú tó kù ayé ta fún wọn lọ́mọ tó àgbà ọmọ àgbà ọmọ láwọn kankan tá a gbọ́dọ̀ yọkúrò nínú tó kù yẹ sí ayé tá a gbọ́dọ̀ fún bí kí ni yìí ìdà tí. bàbá rẹ̀ fi jagun kátó pínpín wọn la gbọ́dọ̀ yọ ìdáhùn àgbà ọmọ òun láàfilé lọ wàlúmùsàb kùránù rẹ̀ kú máa ń kà tàlàfún ọmọ wàhátìmù òkà rẹ̀ tí wọ́n fi ọwọ́ ayọ̀ àgbà ọmọ wọn ni ní ká ti kí ni wàsíyàbà aṣọ tọwọ bóyá ìtọwọ kẹyìn lọrùn ẹ tá a bá bọ ẹni tá a fi lé lọ onítàní àgbà àgbànú àwọn ọmọ wọn gbà pé ní àákùn ní gbogbo àwọn nǹkan wọ̀nyí àwọn náà wá gbà wípé a máa fún aláṣẹ̀lbílì istikọ́ọ̀k àwọn istikbab lọ́dọ̀ wọn. gbọ́ yé kó lè ba yọ torí pé al-fuqaha àwọn fi èdè ṣeré àwọn lágbèjì ni wọ́n máa ń fi èdè ṣeré wọ́n fi ṣeré gbogbo kúlù ìbára lọ́dọ̀ wọn láha madinola òun ló ní ìtọ́kasí wọ́n ní aláṣẹ́bílì tá a bá ní nǹkan èèyàn mùsàhákàn láhàkàn wọ́n yàtọ̀ síra wọn. mùsàhákù òun ni sí wípé aṣọ díẹ̀ tó ni kò ń ṣe pé òun gangan ló ṣe kí ni yẹn kó lè bá yé wa ẹ àpadà sínú tajwid ó àtàn pé ńgbà tajwidu fún wa lóga kí ni wọ́n pè sáwọnú ok ìgbà tí wọ́n fẹ́ ṣe nínú nínú kíní rẹ̀ gangan wọ́n ní ìṣòwò náà ni ẹ̀gbọ́ ẹ̀sọ́ òkúlì hàrùfì hakọ̀ kí ló ló ń bẹ̀ hakù lẹ́yìn ẹ̀ ló wá ní wà mùsàhákù ó tún lo kíni mùsàhákù. nígbà tí wọn máa fojú wa kí ló wí ká sífà sífà ní hakù tí ara fi ní ọ hakù ní ọ gbọ́dọ̀ fi bá kó o fi pe dal hakù harfu nìyẹn sífà o lè fi bá kó o fi pe kíni o lè fi pe dal wọn ò jọra wọn ṣùgbọ́n àwọn méjèèjì jọ ní mùsàhákù kan tọ́jẹ́ pé bó o ṣe lè lò fún bá o lè lò fún dal bíi kọ́lkọ́là ó lè pé wàtá bà ó lè pé dẹ́ àwọn méjèèjì ní ẹjọ́ ní kọ̀sẹ́ni tí ó jà sí wọn ò lè bínú mọ́tà hákùnù eléwo ṣe kí ni kò ń ṣe hákù tó ọba fi bá pé dáàlì ọba kí ó jẹ ṣùgbọ́n tá a bá lo kọ́lọ́kọ́là lórí dáàlì tó lò fún bá tó lò fún kọ́ kò síjà torí pé gbogbo wọn òrùfù kí ni wọn ẹlò kọlkọlà mùsàhákù ni kọlkọlà jẹ fún wa kì í ṣe hákù wọn kálukú ló ní àkù tiẹ̀ nínú ẹsẹfà pòròkọlà yẹn yé làwọn náà fi wá sọ wípé ṣùkú wà táwọn ní ká yọ fún àgbà ọmọ á yọ fún aláṣẹ bíi nìyí ìsìn kọ́ àwòlẹ̀ ìsìn ìbàbọ̀ tá a bá fẹ́ ni o tá a bá ti kí ni tá a bá fẹ́ ni nítìtorí wípé ohun tó kù fi ayé gan ohun tó jẹ́ pé gbogbo wọn náà sí kí ni òun ni wọ́n jọ nínú nígbà bá wá yọ lẹ́yìn náà lẹ̀ tá a yọ fún un àárọ̀ ọmọ mi tí ó sọ wípé a ètijọ́ tẹ fi fún bọ̀dà ní ẹ̀wù ẹ̀fílẹ̀ ni wàá jọ pín ni o ó àwọn àlùfáà ẹ̀sìn jumhur àwọn afa ọ̀sẹ́ni kan tó sọ tí wọ́n sọ hubu àjọ àwọn amúlọ àṣìyá alìmàmíyà àwọn nìkan ni wọ́n sọ ó bẹ̀rẹ̀ wípé ara wọn tí wọ́n sọ fún wa pé àwọn òkúkùlù muta'alliqo bitẹ́rìkà àwọn ìwọ̀ tó dìrọ̀ mọ́ tó kù fi sáyé ara wọn tó sọ fún wa wípé márùn ni èyí ń lọ̀rọ̀ gbogbo àwọn àlùfáà ń lé lórí ara wọn mi ti ń sọ fún wa pé mẹ́rin ni adẹ̀rẹ̀ àwọn míì ti ń sọ pé mẹ́fà ni àwọn tó pè ní mẹ́rin wọ́n yọ ọ̀kan jù lẹ̀ bẹ́ẹ̀ kí ni wọ́n yọ ọ́ lẹ̀ mí gbọ́ àwọn tí wọ́n sọ pé mẹ́fà ni kí ni wọ́n fi kún wọ́n fi kí ni kún àwọn wo dẹ̀ nìyẹn àṣìyà ìmàmíyà àwọn abẹ̀rẹ̀ àwọn ìwọ̀ márààrún ta ló dìrọ̀ mọ́ ntókùnfin sí ayé ta gbọ́dọ̀ kọ́kọ́ yọ kó tó di wípé a máa pín ogún fáwọn tí ó jogún àti mẹ́nubà kan bẹ̀ òun náà ni mọ́nàtò àtẹ̀jẹ̀yìn ìyẹn ní gbogbo ohun tá a ná lórí ipa fẹ́ palẹ̀ òkú mọ́ àwọn àlùfáà ẹ̀sìn gbà pé nínú tó kù fi ayé òun la gbọ́dọ̀ ti ṣe kí ni òun la gbọ́dọ̀ ti yìn láti gbọ́dọ̀ yọ ntẹnu àwọn àlùfẹ́ẹ̀sì kò lè lórí jù nìyẹn bíi kíni bíi káfàn aṣọ tààrà tààfi sí wọ́n gbà wípé nínú dúkìá tó fi sáyé ìgbára léèsì wọn dẹ̀ rèé tí wọ́n fi tóbi ẹ pé lọ́rọ̀ wọn kò lè lórí. òun ni sọ̀hábà tá a ti mẹ́nu bọ́ọ̀rọ̀ ẹ̀ tá a ló kú tí wọn ò rí aṣọ kankan nu dúkìá rẹ̀ tọ́jẹ́ sí wípé aṣọ lébélébé nìkan ni wọ́n rí tá a bá fi bò ó látòrí kò ní dẹ́sẹ̀ tá a bá sì fi bò ó láti ẹsẹ̀ kò ní dé orí tàbí èwo ni. ǹbọ́ Mus'ab bun Umayr Mus'ab bun Umayr ẹ̀rí wípé tọ́ba jẹ́ sí wípé ọ̀ràn àyàn ní kọjá pàwá tí ajálàtú mẹ́ẹ̀ẹ́lá fasọ́ọ́lẹ̀ tí èsè nu dúkìá ẹ̀ ó yẹ kí wọ́n mú inú ilé wa mùsùlùmí jọ́nà kí wọ́n fi ra kí ni kí wọ́n fi ra sọ. ìsinà tún sọ fún wa ni pé nínú dúkìá ẹ̀wọ̀n ò rí kankan tí wọ́n lè fi sí ju aṣọ kí lọ aṣọ pélépélé. irú àwọn ìṣẹ̀lẹ̀ yẹn òun ìgbáralé àwọn àfẹ́sìn tí wọ́n fi gbà pé nínú òkúkú lè mùtà áníkọ́ bí tẹ́ríkà òun ni mọ́nà tó àtẹ̀jìn nínú ẹ̀ lọ́wọ́ gbogbo ń tá a bá ná tá a fi bí òkú dé ilé rẹ̀ kan yìí ti sáré wọ́n gbà wípé nínú dúkìá rẹ̀ láti mú ọkọ̀ tá a lọ yá tá a lọ rẹ́ǹtì tá a fi gbókù lọ ńgbà tí mùsùlùmí ọ̀lọ́kọ̀ tí fi gbé òkú pàápàá mùsùlùmí Yorùbá àwa tá àti ẹ̀ ní kíni amọ́kù tí àbígbókù bàbá ọ̀dọ̀ àwọn ọmọ ìyá wa lókè ọ̀ya kò sí mọ́sáàsì tẹ́ẹ̀dẹ̀ tẹ́ẹ̀ ní rí amọ́kù tí wọ́n fi gbókù fẹ́ẹ̀ bá ti kú wọ́n gbé wọ́n dùn tó gbé lọ àwa máa ń gbókù lọ́jọ́lọ́jọ́ ń bì ní tí wọ́n wà máa rí ọmọ ọ̀gbìn lódodo lẹ́yìn nígbà tá a ní nǹkan fi gbé bẹ́ẹ̀ èèyàn bá ra rú ẹ̀ lọ mọ́sáàsì gbogbo wọn ó kéré lórí látùbá àjọ kejì ni ẹ bá ní bí ọmọ bàbá kìíní lè rí o bọ́ fẹ́ máa pa wá ní o kìíní ìgbókù lọ́rọ̀ àwọn mọ́sáàsì fún wa o níbi tí Yorùbá mùsùlùmí Yorùbá tàbẹ̀rù kú sí dé bá àbábẹ̀rù kú ni irú èyí tá à ń sọ yìí kò yẹ ká má máa sọ gbogbo mọ́sáàsì wọn máa sọ bá a ṣe pín fún fáwọn èèyàn torí fàrídọ̀sán mí náà láì lọ́lọ́ ń pè ọlọ́run lọ́ràn yẹn ni bá a ṣe ń sọ̀rọ̀ ọ̀run kíkí fúnra wa wípé bá a ṣe kírun rè bẹ́ẹ̀ lọ ẹ̀ka bá a ṣe pín ogún ara wa níjọ abákú bẹ́ẹ̀ bá a ṣe pa adájọ́ sí báyìí bẹ́ẹ̀ yẹn bá ń sọ ọ́pọ̀ kan wọ́n ńjọ́ kan ẹ̀ níwọ̀ àti ẹ̀ka ju ogún pínpín lọ́sí ẹ̀ ọ̀fẹ́ pa wá ni púpọ̀ a sì ń pàdé ẹ̀ a tó tá là ń pàdé ń pàdé wa ọlọ́mọsálá ìsànù wa alákọ̀ọ́kọ́ nìyẹn owó tá a fi rẹ́ǹtì ẹ̀ nínú dúkìá tó kù fi sáyé èyí ẹja kọ̀kọ́ ẹja máa sí ní péréte péréte kí la kó wà hamlo aljanaza dáàfi gbókùdé sàárè gbogbo eléyẹ owó tá a bá ná nínú dúkìá tó kù fi ayé ibẹ̀ láti ṣe kíni ibẹ̀ láti yọ kọ̀wáṣe wọ́n bẹ̀ tá a bá rẹni tí ó gbélé ara wọn máa yà tí wọ́n máa sọ wọ́n ra dá masáàsì aṣọ sìnkú ọ̀dọ̀ wọn bì láti lè ṣe àwọn èèyàn ní náà láti sọ lọ́wọ́ kẹ́nìkan wá kaṣọ wáìtì wá kọ́sálámù àmàkásí kọ́sálámù àlékún pé mo fẹ́ ṣe bọ́lọ̀ sọ kí ni ọba kásọ̀ ti kú dáa lẹ́kọ̀ọ́ ṣé ìfọ̀ ọkọ èyí wàá jẹ́rẹ̀ sí ọjẹ́rẹ̀ sí lásìkò tí rẹ̀ sí wọ́n yìí azọ̀ sì kú lọ́wọ́ kú wà fún wa. wọ́n sọ fún un pé ọfẹ́ máa pa wọ́n tẹ̀ <laughs> ó rí àpò rẹ̀ sì kọ́ wá ń jálẹ̀ sí ẹnu ọ̀nà mọ́sáàsì lásùbà ká máa fi góńgò wọn azọ̀ sì kú lọ́wọ́ ara wa fún wa lọ́wọ́ ṣe bọ́lọ̀ sòwò yóò bóun nígbà lọ rẹ̀ o fún àgbà wọ́n mọ̀ yín gbogbo àwọn kan wọ̀nyẹn òun ni wọ́n pè ní mọ́nà tẹ̀jẹ̀ yìí ẹlẹ́kẹ̀jì òun ní gbèsè àwa pín bí ọ̀sọ́nà alákọ̀ọ́kọ́ ẹ̀ tọ́jẹ́ ẹlẹ́kẹ̀jì ń tàn òun náà ní alùkúkú alùmùtà bẹ̀ àìní tàrkà alùkúkú. àlùmùtàálíkọ̀tù bẹ̀ẹ́ni àtẹ̀ǹkà ìwọ̀ kan tó yẹ ká yọ nínú dúkìá òkúta ń rí sáàrò pa fẹ́ pín tí ẹ̀tọ́ kan sì ti dìrò ọmọ dúkìá yẹn arọ́kọ̀ ńlẹ̀ pé òkú wa yóò onímọ́tò òkú yóò ọkọ́lé ọkàn gbogbo ọmọ ti balẹ̀ pé àá tọkọ ṣéǹjì bẹ́ẹ̀ náà yóò tó máa wọ́n wá lé ìwọ̀ kan ti bìrọ̀ mọ́ mọ́tò yẹn a gbọ́dọ̀ yọ ìwọ̀ kan ó ti dìrọ̀ mọ́ ilé òkúkú òun náà ni wọ́n máa ń pè ní àdéhìnú bìrọ̀hàn òun là ń pè ní àdéhìnú bìrọ̀hàn òun ni mo fi sọ pé ọ̀pọ̀ nǹkan nínú ni wọ́n máa mọ́rọ̀ ogun rahanu lẹ́nu bìrání ní kéèyàn lọ fi nǹkan dógò ọwọ́ ayẹwo èyí tí ó dàtà wí ni pé báyọ̀ wa mùsùlùmí kóra wa jọ àwọn jọ ń dáwó wa jọ sí àgbèlé àfaranira wa èlé òní ká wí ọmọ àyàwó wa yáwó lẹ́yìn tó fi yàn lẹ́ pé ẹni tí ó jẹ́ kí ní mi rè mo sì níwèé mo nílé ọwọ́ àti múwèé lè wà fún wa. pé tí mo ní ìbá tiẹ̀ ètò tí san ẹ̀ka lé ẹ̀jọ̀ owó yín bẹ́ẹ̀ ẹ̀ ń kó séńjì ọlẹ́tọ̀ ọ̀nù sẹ̀rí àflam òní wọ́n ń pè ní rahanu pàápàá jùlọ tá a bá wà lórí ìrìn àjò ọlọ́ọ̀ni sẹ́mi kẹ́yìn bá wà lórí ìrìn àjò ẹ sì fẹ́ yá nǹkan farahanu ọlọ́ọ̀ni ẹ ní nǹkan tẹ́ fi dógò tẹ́ gbà lọ́wọ́ ara yín.

èyí tó múlò ìgan kọjá five thousand tó ọ̀fẹ́ kà olówó ọ̀fẹ́ kà mú wa. ìfi ọdọ ìjọ bá mú five thousand dé wà gbàtẹ́ tiẹ̀ bí ọba ti mú wa àfọ̀ ọmọ ìyá wa furukọ́ ọmọ àbíta ni pé àtẹ̀tì kẹrin ó bá ní ta nígbà ta wọ́n mọ̀ta lè tó ẹ̀ má jẹ́ sọ yẹ torí sẹ́ẹ̀tì ọmọ ìyá mi ò ṣe lórí kò ṣe dá kìnìún lé lórí àtàmì àtàtì twenty thousand èyí tọ́kàn mi ni yọ five thousand tèmi ọ̀rẹ́ ọlọ́run tí wọ́n ṣe fifty thousand rẹ̀ sẹ́ẹ̀dì ẹ ti lọ ń wò rówó tán ẹ̀rí pé kò ní sí wàhálà ó ń gbọ́ lè jiyàn tọ́ba ní yóò lówó àbílẹ̀ rẹ̀ pé bóun sẹ́ẹ̀dì ẹ ti dọ́wọ́ mi kódà nù sẹ́rẹ́ àwọn fẹ́ kakọ́ gbogbo nǹkan la kàkọ́ mọ́ alukóranù sọ ma ó ní kakọ́ wáyé kàdà yẹn tó kàtúmù àfẹ́ni ọlọ́run gbogbo àtẹ bá fẹ́ yára yín lọ ilé nǹkan ìlà àjẹlẹ̀ tí èyí ṣe pé yóò sán ní ìsìn tí ń dàgbà sí pé yóò tó bí oṣù tí ń bọ̀ kí n tó rí o kò sí nǹkan kan lọ́kọ̀ mi wá mo fẹ́ yáwó lọ́wọ́ mi kò sì fẹ́ lẹ́rìí sí i kò sán yẹn ẹ̀sìn ní bẹ́ẹ̀ yẹn bá sẹ́lẹ̀ Yorùbá ní ìsìn wọ́pẹ́ àìsàn àmà tó kàn lọ́wọ́ wọn ní ìsìn ìwé ní wọn ọtí ẹsànú mọ ọsànú mọ torí polówó ọyọ olówó kọkọwé wá ní ọsànú. àdánwò fi yàrá wa jẹ ẹlòmíì àmọ́ bílẹ̀ lóko ohun tẹ̀sí gbàgbé ọgbàgbé nígbà tí ọ̀la kọ́lẹ̀ torí pa àtẹ̀lé bọ́lọ̀ bó ti ní ká sí. bí èèyàn bá ti wá lọ fi ọkọ̀ yẹn ọkọ̀ tá a torí pé ní kọ̀ọ̀kan wa la gbọ́dọ̀ ní àkọọ́lẹ̀ bí ọ̀ràn wa dé dúró rasulu karim ọlẹ́nìkan nu wọ gbọ́dọ̀ sùn laylatan lóru dọ́kan aw laylatayn tàbóoru méjì kan ọ gbọ́dọ̀ sùn illa wa wasiyyatuhu maktubatun inda gbogbo àsọtẹ́lẹ̀ rẹ bí ọ̀ràn rẹ dé dúró ọ gbọ́dọ̀ wà lákọọ́lẹ̀ pé mọ́tò tẹ́ ń wo n ò tí ì sanwó ẹ̀tàn o àti fẹ́ gbogbo bí five hundred kù lórí ẹ̀ o tá a ti san ọwọ́ àlákọ́lẹ̀ torí jẹ́ ká bàkú ṣàpá wọn mọ́ ti mọ̀ pé gbèsè ń bẹ lórí lórí mọ́tò wọn ọkọ̀ tàbí wọn ọkọ̀ yọ gbèsè ti ń bẹ lórí ọkọ̀ náà séjì tó bá kù ni wọ́n máa pín ṣùgbọ́n gbọ̀ lákọọ́lẹ̀ tó sàn ṣe mọ́tò kiri gbóró yìí sáwọn tí wo pé ah, ó ti dà fún àfa àfa wa ní gbọ́kọ̀ kiri tó o ti mọ̀ pé wọ́n á gbèsè làbá yìí lọ́gbọ́kọ̀ kò sì kọ́ lẹ̀ tẹ̀ pé ni ànábìlẹ̀ nìkan kan wọ́n gbọ́dọ̀ sùn oorun ibi ọ̀ràn wá dé dún agbọ́dọ̀ kọ́ ṣùgbọ́n Yorùbá àwa Yorùbá ò ní kọ́ pa àti kú sí jìnnàjìnnà béèyàn bá kọ́ lẹ̀ gan ẹ̀ bá rí yóò pẹ́ bí yóò pẹ́ bí kàkọ́ pé kìnnìkan báyìí tí mo bá o eléyìí ẹ ṣe o bíyàwó bá rí yóò fún gbẹ bí jọ pé ẹ̀dá kan ẹ̀ bá bàbá alágbájá ṣé èsì pé ńlá làárí nǹkan kan sọ mí ní ọkọ yarí ní ọkọ pé èrò lé ọkọ lórí torí pé ó lo súnà ara súnà nu súnà ní ìsìn ẹnì kọ̀ọ̀kan wo ṣe mọ́ àwọn ọkùnrin ní ìsìn súnà mọ́ la súnà mọ́ súnà àti ọmọ ya mi kẹtí sẹ́fẹ̀ kọ́ náà kiri láàyè ní súnà tá a gbọ́ yín ẹ lọ bí bàbá ó súnà mọ́sínálé rẹ̀ kọ́ wá fi wà sí ọ̀ràn dédúró bó o ti fi oṣù ẹlòmíì ti gba ó ti jẹ gbèsè lẹ́ẹ̀dí oṣù tí ń ṣe ọtí ẹ̀kọ́ lọ́dọ̀ ti wá tẹ́ pé séjì fúnra wa ẹlòmíì àmọ́ iye owó oṣù mẹ́ta lẹ̀ ó sì ti fẹ́ lọ sẹ́wọ̀n tó gbèsè ní tọ́ bá kú jẹ gbèsè tá a nkọ ń kọ́ àkọọ́lẹ̀ yìí orí abájọ ìjókòó ń da ara bẹ́ẹ̀ ọ̀rọ̀ mọ́sínà ni bá a dé bá mọ́sínà ni súnà mi báyìí ó lè àlejò sálúlá àlàáfíà wọ́n sára bọ̀ ẹni tí wọ́n sì ti fẹ́ mọ́sínà rán òun náà kẹ́nìkan ní ọmọ sùn yín ilà sí bá a lè tẹ̀lé sànù wa ọlọ́run kò ti o àwọn ètò ọ̀rọ̀ la máa máa fara hàn sí dáadáa tá a bá ti wá rí bẹ́ẹ̀ akọ́ gbọ́dọ̀ kọ́kọ́ yanjú gbèsè tí ń bẹ lórí mọ́tò yẹn náà bẹ́ẹ̀ bàtà ká asan gbèsè tó sẹ́kù àwọn tó bá ẹ̀rí wípé ń gbà mọ bẹ̀rẹ̀ mọ bẹ̀rẹ̀ pẹ̀lú múnà tajhid mọ wá fi òkúkúlù mùtà alìkọ̀ bí àyìnì tàrkà ìwọ̀ tó so máa tó kù bí ayé gan kàdéyìní bí rahan gẹ́gẹ́ bí gbèsè téèyàn jẹ́ nítorí nǹkan dógò ọjà gbèsè pẹ̀lú nǹkan dógò èyí ò ní ọ̀rọ̀ tó kọ́mọ̀n lójú ọ̀dọ̀ ìmáàmù àǹbàlí sọ̀rọ̀ gbọ́dọ̀ máa yàn ẹ̀rí pé mo ní fíkì òní tá a bá padà lọ mọ́sáàb lọ́dọ̀ ìmáàmù Málíkì àti ìmáàmù Ṣáfi'í tá a wọn àti ìmáàmù Abu Hanifa àwọn mẹ́tẹ̀ẹ̀ta àwọn tí wọ́n ti òkúkùn mùtàálìkọ̀ bìtẹ́ríkà onábìtì nọ́mbà one lọ́dọ̀ tí wọn òní ẹgbà pé kákọ́kọ́ yanjú kó tó kan múná àtẹ̀jìnìsì múná àtẹ̀jìnìsì náà fi ṣe nọmba tù ẹ máa kéèkì títí mo fi sọ ni wípé tí a bá rí owó tó wà jọ́yè tá a fẹ́ wá máa yanjú kúkú yẹn bá a ṣe tó yẹn la gbọ́dọ̀ yanjú ẹ̀ lọ́dọ̀ tí ahmadu muna ambal tó fi múná àtẹ̀jìnìsì sàkọ́kọ́ agbẹ́lẹ̀ ni ó. ara sọ fún kùnì ọlá àkọyẹjú tówó ti ń bẹ ń bá ti fi eléyìí ó mọ́ gbogbo gbèsè tó kù àásọ fún gbàmbá dàlù kí á mọ̀ àwọn ẹ̀ táàbà rọ ọmọ tó fẹ́ san fáwọn a ti fi gbogbo ohun tí bàbá yín kò sí wọn ò jogún náà bá a ti máa pín lọ tóbi ẹlẹ́karùn nọ́mbà five lógún wa nígbà bá tó yanjú mẹ́rẹ̀ẹ̀rin tá à ń lélẹ̀ lọ yẹn tá a yanjú ẹ̀ kan ló tó kan nọ́mbà five ló tó kan ogún gan ogún káàpì ṣáájú tó kù òtí òkùtọ́ tí kálukú ti lọ wọnú lé lọ máa dín nǹkan ẹni tí ó ń gbàgbọ́ ẹni tó ti gbé aago ẹni tó ti gbé ansẹ́tì wọn ò béèrè pé kí kù jẹ́ ń gbèsè káwọn yanjú ẹ̀ gbogbo dúkìá náà ti fẹ́ kó tán kọ̀bálàmẹ̀ ẹ̀mú olè náà ni ọ́ gbogbo tó o múnu dúkìá bàbá rẹ tó o mú lójú gbogbo èèyàn lọ sí tàrífù mú tàrífù ó lè wa ìjẹ́kù sẹ́ríkọ̀ òun ni gbogbo tí èèyàn bá mú kófìyà tó sì bàlágà hádùn tó tó ohun tí wọ́n lè pè èèyàn ló lè sí ìtí ń jẹ́ tí ń jẹ́ tàrífù ó lè nìyẹn sẹ́ríkà nìyẹn nínú sẹ́ríà nígbà tí wọ́n kó kalẹ̀ tó o lè bọ́ bẹ̀ kó o mú pé ẹ̀dá kan ánsẹ̀tì yìí tẹ́ ẹ̀ fún tí gbogbo àwọn ọmọ yòókù bá ní àbọ̀dẹ̀ ẹ máa mú láyọ̀ǹda kò sí ọ̀nu kódà kẹ́lò mi ò pé bó ṣe wù ẹ̀yin náà ló èmi náà mọ́kàn ṣe sùúrù ni kò gbọ́dọ̀ mú wọn torí kọ̀ lẹ́tọ̀ ẹ̀ ogun ni àwọn gbà wípé gbèsè tá a jẹ lójú ọ̀nà pa àfi nǹkan dógò yìí òun láti ṣáájú òun la gbọ́dọ̀ fi ṣe kí ni kí ló dé wọ́n ní lìtà àlùkì ha bi àyìn liman àwọn bi àyìn sẹ́ka títí sórí wípé gbèsè yẹn ifá fẹ́ pín gan ló so mọ́ ẹ sì ní wípé ara sọ kò sí gbèsè yẹn ò sí lọ́dọ̀ ya lásán láti jẹ gbèsè ààrẹ ntì mọ́tò tọ́ba ní gbókù lọ lọ́dọ̀ bàbá dírẹ́fà láti jẹ láti jẹ gbèsè. a lè lọ ọrọ kó wọn ká bẹ̀ pé tọ ẹ ààrùn owó tọba ti yàfẹ́ ọyàfẹ́ náà nu ṣùgbọ́n gbèsè lára alẹ sáàrí san tẹ ń pòròfálà yìí yé wa kéésì nǹkan ní wa òun làwọn fi gbà wípé yẹn gángan òun ni ká fi ṣe kíni ká leta alùkè ha nígbà tá a ní the àlùmọ̀tà torí pé n tó kù gangan wọ́n ní ń kọ́ àwọn nílọ́dọ̀ tàwọn kì í sọ̀rọ̀ yàn tẹ̀kùn mọ̀tò sọ́lẹ̀ kan agbẹ́lẹ̀ wọ́n ní máa máa kàlìzámù hu náfàkàtòlémáyé nígbà òkú bẹ láyé tọ́ba ṣe ìyàwó ni ẹni tí yóò jẹ yóò mu tọ́dọ̀ náà yàn fún tí bá ń bẹ láyé ọkọ ẹ̀ oníkọ́lọ́ san wá aṣọ tẹ́ fi sí lọ́dọ̀ tí wọ́n oníkọ́lọ́ san wó àwọn ọmọ ìyá haúsá tí wọ́n gbé ẹ̀jẹ̀ ń bíríkìlà hmm. àwọn bíríkìlà tí. wọ́n bá ní jẹ́ ilẹ̀ tí wọ́n láwọn fẹ́ gbowó òun ní kọ́ lọ sí kíní òun ní kọ́ sanwó ẹ̀ àwọn gbà wípé ẹni tí ọ̀ràn kí ọ̀nàwó kọ́sọ́jú òkú yẹn lé lórí òun tọ́jọ́ pé ó ń sì ní tọ́jú ààrẹ pàfi bẹ́ẹ̀sì máa lè lè mùsùlùmí. àjẹpọ̀ wọ aṣọ tá a jẹ gbèsè ẹ lọ yọnu owó mọ́sáàsì èmi jàmá wa ni ẹni kan wá aṣọ fún yà á lásọ. àwọn àlùfáà ẹ̀sìn bẹ́ẹ̀ gbà wípé ọ̀rọ̀ wọn yẹn lọ́wọ́ àrùjá wọ̀húwá àrùjá ọ̀rọ̀ wọn ló tẹ̀ wọn jù. kọjá wípé ntí akọ́kọ́ fi bẹ̀rẹ̀ tá a bá fẹ́ máa pín kínní yẹn gbèsè jẹ tó dìrọ̀ máa ń tó kù ayé ní akọ́yanjú ká tó máa sọ̀rọ̀ aṣọ tá a fi sí káwọn tí wọ́n jẹ́ bí wọ́n lọ sanwó kínní wọ́n lọ sanwó aṣọ wọ́n gbà kọ́rọ̀ yẹn lọ́wọ́ òun lọ́wọ́ àrùjà nínú ọ̀rọ̀ àwọn الحقوق المتعلقة بعين التركة كالدين بالرهن أدمجي إلكتا الحقوق المتعلقة بذمة المجد. الحقوق المتعلقة بذمة المجد. ìwọ gbèsè tí ó wà lọ́rùn òkú gangan kẹsẹ̀ tó kù fi ayé òǹkọ́ ni gbèsè ń bẹ lọ́rùn ẹ̀ òkú gangan ní ń bẹ lọ́rùn ẹ̀ ní gbèsè ń bẹ lọ́rùn ẹ̀ méjì làwọn àfẹ́sì wa kù sí. àkọ́kọ́ ń bẹ̀ òun ni gbèsè tọ́jú ọmọ ànábì Adam ẹlẹ́kejì òun ni gbèsè tọ́jú ọlọ́run. gbèsè tọ́jú ọmọ ànábì Adam kalkọ́rì bọ́yọ̀ yàwó lọ́wọ́ rẹ̀. ṣàpé gbèsè ni gbèsè wà lọ́rùn òkú kò ní sáńté ikú ọ̀yàwó lọ́wọ́ ẹnìkan kò sáńté ikú ó sì lẹ̀ mo jẹ lámarí ní iye báyìí o tàbí ngbà tí wọ́n béèrè pẹ̀lú tó kù bá jẹ lówó ọba náwó ńgbà tí ò lẹ́mìí rí o gbé ọjẹ mi lówó tàbí èyí tó di ọlọ́ tàbí ilé tí ń gbé inú oṣù tó kù náà lọ yẹ kó sanwó lé kò tí ì san. tàbí gbèsè yẹn ń bẹ ní kíni ń bẹ lọ́rùn ẹ̀ tàbọ̀rọ̀ àǹkankan tí o fi sanwó ẹ̀ gbèsè tó jọmọ ànábì ádámù nìyẹn ọgbọ́dọ̀ san àwọn gbèsè tó di ọlọ́run kanẹ́sìn bóyá ṣèlérí kankan fọlọ́run fẹ́rí ọlọ́run pẹ́yàtọ̀ ọba fún mi ní àlàáfíà àti sẹ́mi yìí irú ẹ̀ ti fẹ́rí àìsàn ti fẹ́rí ẹ balógun ọlọ́run wọn bá ṣe five thousand òun ó fi sadaka òun ó fi ṣètọ́rẹ àánú ọba gbádùn kò tí ì san káìsàn tó fi gbé ó ti di gbèsè lọ́rùn ẹ̀ torí tí ẹ̀ bá ti ṣèlérí nǹkan kan ó ti dọ̀ràn ẹ̀yàn wọ́n yẹ sọ́kẹ́ yìí ó sẹ́ni lọ́dọ̀ àwọn àfáà ìbádàtú bókàlá ni òní wọ́n mọ̀ nẹ́sùrù sí ìbádàtú èlùbókàlá ẹ̀sìn àwọn amú òun ni kéèyàn máa fi nǹkan ṣe lérí ọlọ́run tó ọba ṣe nǹkan báyìí ń ṣe nǹkan báyìí fún ọ ó fẹ́ pé bí ọba ṣe ò lè ṣe fọlọ́run ò lè ṣe fún ọlọ́run tí ọba jẹ́ kó ṣe nǹkan fún ọ ní wọ́n fi máa ń pè ní ìbádátú àlìbọ́kàlà ẹ̀sìn àwọn kíni àwọn ahun ahun ni máa ń fi nǹkan ṣe lérí fún ọlọ́run tí fi ṣe dáadáa tí wọ́n bá sì lè tà lónìí àwọn alágbèé àdúgbò mi wọ́n gbádùn ó fẹ́ pé bọ́ọ̀ bá tà dáadáa wọn ò lè gbádùn àkọ́kọ́ yẹjú ẹ̀ bẹ́yà nọ́ọ̀sì sàǹkọ́lọ́ ló ṣe fún bẹ́yà sàká láfojúwe nísìn inú ọdún tí wọ́n yọ sàká rẹ̀ náà ni oṣù rẹ̀ sì ti pé àìsàn lọ́wọ́ ń ṣe yọ́yọ́yọ́yọ́ àìsàn wọn ò ti pé òun fi síbi pé àtàràmbá ti yá kí wá yọ sàká ẹ̀fẹ́ yorùbá abàjẹ́ fúkú àrọ́yà àrọ́yà náà ni ìkúsáde ìkú bá lọ. kàkà yẹn agbọ́dọ̀ bá yọ tòró ti dọ̀ràn yẹn fún ó ti di ọlọ́run ní kíni ní gbèsè ẹgẹ́ bẹ́ẹ̀ náà ni kàfàrà kàfàrà ọ̀daràn kan kò tí ì san kàfàrà rẹ̀ kàfàrà yẹn àbàtàn gbèsè tó di ọlọ́run yẹn ọ̀fẹ́ kọ́nà mélòó la pín gbèsè tó so mókun lọ́rùn ọ̀nà méjì la pín sí èyí tó jẹ́ ọmọ ànábì Adam àti tó jẹ́ tani èyí tó ọlọ́run agbọ́dọ̀ yanjú gbogbo eléyìí dúkìá tó fi ayé ká tó máa pín ogún rẹ̀ ńgbà bá yanjú ẹ̀ tán ló tó wá kápékápé fìlà àti àdìgúnrè kàjàgbére ló tó kalẹ̀ yẹn ńgbà bá yanjú ẹ̀ tán mélòó ó di mẹ́ta òun náà ni wàsíyà òun ni kíni òun ni wàsíyà. Ọ na-asọpụlụ ya. Ọ ya efe, bibilen nkaka, wupili, so ọ ya kaka esi mịlị. Eriri mgbata nke a ya n'okpuru haa nọ. Ntọala ọsọfọ a n'ekwu, ndị mmadụ wa si ya si yoo si bi haa ahụdee. Kiloso Adudel wa si ya. Eriri nsensensensensensensensị. ó yẹ kí wà sí ìyàwó ṣáájú dẹ́yìn torí pé bọ́lá subhanahu wa ta'ala bó ṣe túnú. báàlù kọ́ránù ṣe gbé wá nìyẹn ṣùgbọ́n nínú tí Rasulu ṣe pẹ̀lú hadith mo sọ fún ọ gbogbo sáwọn àlùfáàsì ń gbé kalẹ̀ òun lọ́lẹ́rì àwọn náà ṣàdéédé wọn ò ṣe àdéédé kọ̀dámà dẹ́yìn alàlùwàsíyà tọ́lọ́hún sì kọ̀dá máa wà síyà aládẹ́yìn nínú alukur'an wọn ṣàdéédé ṣe ní nítorí wípé nínú kan tí ìmọ̀ tí wa ibn abi tó gbà wá ó gbé wá pé innakum takra'una ẹ máa kà nínú alukur'an pé min ba'di wasiyatin yusi pé wàsíyà lọ ṣáájú kíni dé olùwà iná rọṣúlọlá wà iná rọṣúlọlá òjísé ọlọ́run kọjọ bí dáìní kọbùlà lè wàsíyà kọjọ bí dáìní kọbùlà lè wàsíyà gbèsè lànà bí kọ́kọ́ yanjú kó tó yanjú kíni kó tó yanjú wàsíyà fúrùkú yé wa àwọn àlùfẹ́sì ọlọ́run kọ́ wájú ọjọ́ mẹ́jọ lọ bí ọlọ́run bá mú àǹfààní wá bóyá bẹ́ẹ̀ náà láti padà bẹ̀rẹ̀ àwọn afẹ́sì sọ̀rọ̀ lórí àdìsí yẹn fíhì makọ́l àwọn onímọ̀ nípa hadith wọ́n sọ̀rọ̀ lórí àdìsí yẹn á padà sọ̀rọ̀ ń bẹ̀ ṣùgbọ́n tóun ti bí wọ́n ṣe sọ̀rọ̀ lórí ẹ̀ tó àwọn àfa àgbà wípé ó fún àdìsí yẹn lágbára wàlúkánà àléhì makọ́l ọ̀rọ̀ ọba ń jẹ́pọ̀ wà lórí àdìsí yẹn àlìmánà wàlìjìmá maana àti ìjìmá ìtumọ̀ nǹkan àti ìpanupọ̀ àwọn àfa òkun lágbára kí ni ìtumọ̀ kí ni ìpanupọ̀ ọlọ́run sọ àjò ọba sani alikọ àjọ wa yànnàná rẹ bí ìdìnnìlá ìsàhálà kí ló dé táwọn afẹ́sìn tí wọn fi lọ bá Al-Qur'an ti kí ni bó ṣe tó ọ̀rọ̀ àdẹ́yìn àti kí ni àti ìgbà táwọn afẹ́ẹ̀sì fẹ́ràn máa tó òkúkúlù mọ̀tàálìkà bìtẹ́ríkà